àkọ́kọ́ kátó dáhùn béèrè ìkànnà àwọn ẹ̀yà wa ọlọ́wà fi ọmọ tàwọn lọ́rẹ̀ ọmọ ọkùnrin làǹtìláǹtì àfàwà abdulhali abunu sọ́yìnbà àwọn náà jòkó lára ọ̀gínú ọlọ́wà tó ju ọmọ náà aláìláì ọlọ́mọsá sí lára wa bá a tó lọ́mọ ẹlẹ́sìn aláìláì lọ́la má sí lọ́mọ tí ó máa ní àwùjọ lára má sí lọ́mọ tí ó máa ní àwọn òbí ẹ̀ lára àti gbogbo wa náà gbogbo ọmọ tó kó sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa mọ́tò wa sí wọn bẹ̀ àwọn tí àwọn náà ti ń rawọ́ láti ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ àwọn ọmọ òun ni mọ́tò wa sọ láyàtọ̀ láfíà àwọn tó yẹ kí àwọn tó ń oyún àwọn ń tọrọ ọlọ́mọsá aláìláì àwọn tó kó táwọn wọn báyìí ìyàwó ló kàn wọn báyìí bá a dáhùn náà ló ọlọ́run ẹ tó jẹ pẹ́ kan náà sí bá a sàánù náà ó tó wọn wá àdúgbò gbogbo lóye kan wọn àdúgbò lòun wá tiẹ̀ bá a tó fóun náà aláìláì láì tó kàn náà wọ́n wọ́n ọmọ kan wallahu ta'ala a'la bis-sawab ọlọ́run bá lórí mọ́ jùlọ tó bá dijú àlùkìyàmà àwọn obìnrin obìnrin tó wà lè jẹ́ náà tọkọ náà wà lè jẹ́ náà àwọn náà wà lè jẹ́ pẹ̀lú ọkọ wọn wọ́n sì máa jẹ́ ìyàwó fún ọkọ wọn ni. ẹ bá jẹ́ sí pé. ọkọ̀ kọ̀ọ́lẹ̀ àbí àkọ́kú ilé ìgánà ni mùsùlùmí ló tẹ́ mùsùlùmí ló kà á pọ̀ọ́lẹ̀ gẹ́gẹ́ títì so ìyàwó ta ló máa jẹ́ wọ́lọ́ mo fi kún mi tẹ́ wọ́n ti yára wọn láti yé ọ̀nà méjìlá yára yẹn lọ́wọ́ ti ìyàfẹ́ tó jẹ́ ọkọ̀ ọ̀gbẹ̀yìn ni. so wàláwù tá a la sọ àwọn onírí yóò jẹ́ amẹ́ta ní Muhammad dájú pé yá umusalama bá dìgbà àlìkíyàmá wọ́n sàn pé umusalama ni ṣẹ́gẹ́tì sí kò ní lọ sọ́dọ̀ àbúsalama bá dìgbà àlìkíyàmá torí pé ó wà lára àwọn umahatina àwọn ìyá torí pé àwọn ìyàwó ànábì ìyá náà jẹ́ wàhùn musalama. òun náà ti di ìyàwó tó ti kí tó wà ní tó yẹ kó ìyàwó alówá jẹun nù kò lè fi ọmọ rẹ̀ mọ́ kò lè máa jẹ́ rẹ̀ mọ́ tó pé ọmọ ẹ̀ kí ni o ti wà ń po àbúkálámọ́ náà òun náà ti wà ní ọmọ rẹ̀ wallahu ta'ala àìlà náà.

so èdè àwọn akíkí máa mú wáhùn ibi owó kò tún lọ dán ní èrè rẹ̀ ọ̀rọ̀ tó ló ti dí àbí kíláàni ọ̀pọ̀ kíláàbílà àwọn wí mẹ́jìgbò tálẹ̀ fún àmọ́jú bí ìgbà pé èèyàn ń fi obìnrin ẹ ti jẹ ni àbòsí ni àbòsí ni ìyí tó lè fi ọ̀nà méjì ló lè gbà wá bí ẹ bá dá lókòwò mo dá lókòwò ìtumọ̀ rẹ̀ mo ẹ̀ǹpáwà rẹ̀ nu. ṣùgbọ́n bá ti ẹ̀ǹpáwà yàn ṣé ẹ̀ǹpá ẹ̀ǹpá ẹ̀ǹpá ẹ̀ǹpá òun ló ní nǹkan ẹ̀ obìnrin náà ní hakuta mo lùkì òun náà lẹ́kọ̀ọ́ àti kọ́ ọ̀jọ́ ńgbà ìtànù rẹ̀ mo fi ṣòwò. ṣùkùnrin wọn túnbọ̀ pé táwọn máa ẹ̀fẹ́ sì pé òun náà máa níbẹ̀ náà wọ́n sanwó ilé ìwé ọmọ ìjọba fẹ́ ràwé máa wé ní ọpẹ́ tún máa rà á ọ̀ ẹ̀ǹpáwà mọ́nu o tó báyìí kówó tó wá fẹ́ yẹ wọ́n dá fún yọ fẹ́ kó dá padà fún kò sí tó burú bẹ́ẹ̀ tó máa ọ máa dáwó padà fún mi díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ pé tó ń wínú àmọ́ díẹ̀ díẹ̀ òun ni kí tí mo fẹ́ kọ́ máa fi ṣe rèé tí kì í tán ẹ̀yìn ọmọ ìjọba ara tó ń fọmọ pàǹtọ́ èyí ń dé. ọ̀nà míì tó tún lè gbà wá òun ló kọjá sí pé ọ̀gá tó wọ́n bá la fẹ́ ṣe fún un pé èyí tó wọn fi béèrè owó lọ́wọ́ mi àwọn owó díẹ̀ díẹ̀ ọmọ bá ń fi ṣe. ó wá pé ti kówó fún un wọ́n kó ogun ẹni kan fífò ń ṣe wàhálà òun náà ṣe wàhálà yóò wọ́n yẹ pé ẹjọ́ ẹ̀sùn lọ́wọ́ bá nù ní ìgbà pé ọkọ̀ fún ara àta náà ní pé tóun lówó ṣe ìwọ́n máa sòwò àmọ́ wa máa ní ṣí ẹ̀ ẹjọ́ máa ṣí ẹ̀ owó tó ní oṣù ẹ̀tì ẹ̀ gangan òun ni kó wọ́n fi ra yóò wá ní pàṣẹ́sẹ́jì ìwé òta jẹ èmi ó jẹ sí ẹ èmi ó jẹ sí because ọ̀rọ̀ tó bá ti jẹ́ èrò ó yàtọ̀ sí pé ọ̀rẹ́ bí yàtọ̀ fún nǹkan tuntun ni Ah, iye tí ọmọ jẹ́rẹ̀ o ah, tó bá ti wá rí báyìí oṣù owó tó yí jẹ́rẹ̀ lóṣù ẹ̀wọ́ èrè ní 2000 ló jẹ́ so bọ̀tí tí wọ́n ń ná owó rẹ̀ tó mọ ara máa ń jí mo ra ayọ̀ ìgbà tó sùn lè parí tó sùn lè parí wọ́n rí pé ó ti gan ó ti náà ó kó ọ̀rẹ́ náà tí ó sẹ́kù tọ̀ ọ̀rẹ́ náà tó sẹ́kù léyìí èrè lóògùn kó wọn lákọọ́lẹ̀ èyí wọn àwòkè bọ̀tí káwọn lọ pé gbọ́n bàbá òwúrọ̀ mi nígbà tó yẹn bá èèyàn fi ìyá jẹ ní ọ̀tún sànú rẹ̀ èyàn fi ń kọ́ ọ̀jọ́ ni èyàn ń lò láti fi kọ́ ọ̀jọ́ ni so àrọ́kọ̀ tó lọ́bẹ̀ ẹ̀ẹ́ inú yàtọ̀ ó yànú àhà inú dábà pé àyíká máa jẹ́ sọ́kùnrin lọ́kẹ̀rọ ọ̀nà kan tó lọ́kọ́ fẹ́ta kò yẹ lè fi dáwà náà lóko owó àmúgbọ́rọ́wọ́ yìí nígbà wọn bá nìkan ní kókó sí ìdó ọ̀fẹ́ tẹkínìkan tó fi máa retí mi ràrú mẹ́ tó fi máa retí mi ràrú mẹ́ kọ́dà ara ẹsẹ̀ mú fẹ́ kọ́dà ara ẹran tábàfẹ́sẹ̀ ẹran ni o <laughs> tábàfẹ́sẹ̀ ẹran tó pé bàbá bá kú lẹ́dọ̀ olùmọ̀ tí sẹ́gbẹ́ bá sí ẹran o tábàfẹ́sẹ̀ ẹran tó ra ẹlẹ́sìn mẹ́ náà ó ti wá di ọba yìí owó tẹ̀ yá báyìí èyí náà á fún padà èyí náà nǹkan tó dá kọ́lá nǹkan tó dá lè yẹn ṣe الصبح والله تعالى على بالصواب عليكم السلام ṣáà kí mọ́sálásí ní lọ kí ọmọ ìpò rẹ̀ yìí kí ó pa sẹ́yìn anábì sọ pé àwọn sọ fún tí ò gbọ́ lábẹ́ bíjà ẹ̀kúnlẹ̀ rẹ̀ rẹ̀ kí kẹ́kọ̀ọ́ mọ̀ sọ́bà náà. lásìkò anábì sọ̀rọ̀ láàṣọ́lá ààrí bẹ́ẹ̀ máa dùn ni. òun pé kí jẹ̀mọ́ pẹ̀lú àwọn tó rọrùn fẹ́ pẹ̀lú tó wá ní gbọ́dọ̀ níbi dáàbò ẹgbẹ́ tó anábì máa kí ìṣá ìpẹ̀lú wa ẹgbẹ́ ọkùnrin ọ máa kí ìṣá ìmọ̀ mọ́sálásí ọkùnrin náà yẹn ní kọkùnrin máa kí ìmọ̀ mọ́sálásí láti nìkan ṣe tó bá wá dé mú wọ́n sì wá lọ kí fáwọn sí wọ́n sì wá lọ kí ìṣá ìmí fún àwọn ilé rẹ̀ ìṣá tí wọ́n ń kí ni wọ́n ń jẹ́ nẹ́fílà wò kí ìṣá ìmọ̀ àwọn làwọn ń kí ìṣá ìkójọ́ ọ̀ràn yàn láwọn àfáà máa fi wọn pé ajẹ́pẹ́ tó máa ń yan nẹ́fílà lọ́wọ́ tó máa ń yan nẹ́fílà lọ́wọ́ àwa lè kírun ọ̀ràn yàn lẹ́yìn rẹ̀ àti pé náà ẹ ti máa ń kírun ọ̀ràn yàn míì sódà nísìnyí bóyá ń kí asúlẹ̀rú àwa lè máa tò lẹ́yìn rẹ̀ táwọn àbí tí gbòòrì tòbí táwọn àti mú ẹ̀rí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀hẹ̀ wíṣì tí a máa ń kí yẹn pé dandan òun ló yẹ kí ká kí náà bá kí ìṣá ìtàn. ok ṣé méjì méjì ló kó máa jẹ ṣé rí òun ní odd number wọ́n lánàá bí sọ̀rọ̀ láàtọ́ náà ó kí gbogbo márùn-ún márùn-ún ti ọ̀kan tí ó sálámà ó fi ẹlẹ́ẹ̀kan ló sálámà ṣẹlẹ̀ ti sìn ṣòyẹn lè kí láyé tó pé yẹn ń ṣe ní méjì méjì wọn mẹ́sàn-án léra wọn báwọn ó kí mẹ́ta léra wọn báwọn. والله تعالى على بالصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أين أبو ونبالي؟ حاجة الله أيها